الحمد لله أمر بالتعاون على البر والتقوى وحث على الاستمساك بالعروة الوثقى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وإليه المآب والرجعى وأشهد أن محمدا عبده ورسوله حث على التعاون على الخير والنصح لكل مسلم صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان وسلم تسليما كثيرا إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته أردكم الله أبي الله كسي عليكم كيات جفا نبوى محمد صلى الله عليه وسلم adúpẹ́ fún ọlọ́run ọba وباتي ọba tí ó pa wá láṣẹ ká so ọ̀pọ̀ ká sì ara wa lọ́wọ́ lórí láti lè ṣe ká sì lè páyọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti ṣe yẹ ọlọ́run ọba náà ló pa wá láṣẹ wípé ká dìrọ̀ mọ́ okùn tí ò ní já òun náà ní alukur'an kẹrin kì í ṣe tíra ọlọ́run ọba tọ́lọ́nkàrà nàbí sallallahu alaihi wasallam mo jẹ́rìí pé ọ̀kan sọ lọ́rùn ọba wa náà ọba tí ń bá wa sọ̀rọ̀ tí kò lórogún tó jẹ́ pé dídìmọ̀ àti jíjọ́sìn fún lóun nìkan ṣoṣo ní ó sì sábà bí ọlà láyé àtàkìyàmà bákan náà mo jẹ́rìí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba wa náà ni ẹrúsìn rẹ̀ ni òjíṣẹ́ rẹ̀ ni ó pa wá láṣẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà lórí kí a ṣẹ́kù lórí dáadáa wọn náà sì lèkúlè muslim kí mùsùlùmí òdodo sì máa bá mùsùlùmí òdodo àti gbogbo ọmọ ádámọ̀ sọ̀rọ̀ òdodo ọlọ́mọba wa sàlékún kí àtìgẹ́ fanabi sallallahu alaihi wasallam èyí tí a máa gbé yẹ̀wò òní aburú tó wà níbi kádákẹ́ nípa mímọ̀ pé àkíyèsí àwọn èèyàn sí. Si, ìlànà tọlọ́n sí ní tó tọ́ níbàámu sí ìlànà tọlọ́n àti ní tí ò tọ́ níbàámu sí ìlànà tọlọ́n torí pé tá a bá ṣàkíyèsí àwùjọ wa àbúrú méjì àbúrú gba ojú ọ̀nà púpọ̀ wọlé nínú rẹ̀ òní dídákẹ́ tán yányán láì máa bá ní sọ̀rọ̀ lọ́n èyí tó tún jọmọ́ òní dídákẹ́ gbígbẹ́nu kúrò níbi òdodo gan tá ti fi sọ̀rọ̀ tí bá tó sọ̀rọ̀ lọ ní torí pé òdodo ògidì ọ̀rọ̀ ọlọ́run la ń pè ní ànàfẹ́hà nínú èdè àti nínú ẹ̀sìn torí ìdè eléyìí àgbọn tí àwùjọ ti jù sọ́fìn yìí àgbọn tó burú púpọ̀ ni àgbọn tó burú púpọ̀ ni àníbùkátà sí kábẹ́rù ọlọ́run lágbọn yìí gan ká sì lọ mọ̀ pé mímọ́ bá ní sọ̀rọ̀ ọlọ́run lódodo léyìí tó mọ́ tó jẹ́ tọkàntọkàn min ahamni mayajibu aládùá nínú nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn fún gbogbo ìpèpè sójú ọ̀nà ọlọ́run ni. àdìsí ọwọ́ látọ̀dọ̀ anábì sallallahu lọ́wọ́ wasallam tí ìmáàmù al-imam muslim tí wọ́n gbé jáde nínú sahihu wọn عن أبي رقية تميم بن أوس الداري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال الدين النصيحة النبي صلى الله عليه ó ní nàfíhà لسي ọwọ́ awúbẹ̀ lẹ́mẹ̀ta nàṣíhà ńlẹ̀sìn yíyún islam nasiha ńlẹ̀sìn àwọn tí wọ́n jókòó tà náà rí lóde aláwọ̀ sàálẹ̀ àdín wọ́n ní liman ya Rasulullah ta ló jẹ́ nàṣíhà fún òjísé ọlọ́run kọ́ọ̀là lillahi azza wa òjísé ọlọ́run dákọ ìran márùn-ún àkọ́kọ́ onínà ó jẹ́ nàṣíhà fún ọlọ́run bá tó tóbi lẹ́yìn náà wálé kìtàbìhì ó sì jẹ́ náà síhà fún tírà ọlọ́run tí ṣe alukur'an karim ẹlẹ́ẹ̀kẹta ó jẹ́ náà síhà lérò sóòlì fóun gangan tó ń bá yín sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin wálé àìmọ́tìlì mùsùlùmí ẹ̀sìn yìí jẹ́ náà síhà fún àwọn tí ń darí àwùjọ ẹ̀sìn tí wọ́n jó lórí ẹlẹ́ẹ̀karùn-ún ó jẹ́ náà fún gbogbo ẹlẹ́sìn islam pátápátá. tẹ́ ẹ bá wo èsì tánàbì fún àwọn tí wọ́n béèrè béèrè yìí kò sí ẹnìkan kù ní àwùjọ nínú gbogbo ntọ́nù yẹn máa ń ní àbíntí máa dá àbí pò tọ́nù yẹn máa tọ́lọ̀ máa gbé èèyàn sí láyé táàbí wá sọ pé èèyàn kọjá hà táàbí kọ sọ pé èèyàn kọjá akásàtúnṣe ẹ̀ ojú táwọn èèyàn á fi ń wo pàápàá jùlọ àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run tí wọn bá ṣàkíyèsí àdéhùn yìí dáadáa ní tí ó la àyè yóò pọ̀ níbi à ń pèpè sójú ọ̀nà lọ. ìta àgbàlérò ń bí ta fẹ́yìn nàná ó ní ìnáyàtò kalbi lílmọ̀ tó ìdáhù wà kò lóṣù homina fish ẹni tá a fẹ́ bá sọ̀rọ̀ nípa ọlọ́run kára ìdájú pé ọ̀rọ̀ ọlọ́run la bá sọ látọkàn ẹni tí ń sọ̀rọ̀ tí yóò ráàyè dájú wípé ọ̀rọ̀ ọlọ́run ọba lódodo tọkàntọkàn lòún bá yàn sọ láì ní náání àbùkù tó bá wà ń bẹ láì ní náání àǹfààní ayé kan tí ó bá ti bẹ̀ bọ́n mọ́ yàn lọ́wọ́ torí pé méjèèjì ilé wà nù méjèèjì wà nù kàtọ́ ọmọ èèyàn máa bẹ̀rù tí wọ́n máa páyà tí wọ́n fi lè sọ̀rọ̀ ọlọ́run wa lódodo àkọ́kọ́ ni àǹfààní tí wọ́n ń rí lọ́dọ̀ ọmọ ádámà torí òótọ́ ọ̀rọ̀ kan tí wọ́n bá bá wọn sọ ẹlẹ́ẹ̀kejì òun ní ìpáyà aburú kan tó ṣeé ṣe kí wọ́n náwó rẹ̀ sí wọn látara òdodo tí wọ́n bá bá wọn sọ gbogbo ìgbà tí àwọn olùkòtò sójú ọ̀nà náà bá ń sá fún méjèèjì yìí àwùjọ ó bàjẹ́ tọ́bẹ̀ ọ̀bá dùn wọ́n ní àfihàn sí iyọ̀ gangan náà tí wọ́n ń bàjẹ́ báyìí ẹni téèyàn ó kàn bùkátà lẹ́yìn tí ó sọ òdodo tí ó sọ ọ̀nà sí hàlódodo ni wípé ìlànà ànábì sallallahu ta'ala alaihi wasallam náà ni ó ti mọ gbódòdó kalẹ̀ ìlẹ́ni tá a bá sọ̀rọ̀ ni ó fi jèrè pé a bá sọ dodo tó bá kò nìkan àtọ́lọ́n kódà bó bá fọn múngbà tá à ń bá sọ tó bá kàn rẹ̀ yálà ó jẹ́ni tó ti bá gbọ́ ni àbí kò bá gbọ́ ẹ̀rí ọkàn wọn dà láàmú pé ló bá mi sọ wáyà ní tá a pè nínà sí àyè tá a ti gbọ́ nínú àdéhùn yìí wípé ẹ̀sìn gangan ó dá lórí kápẹ́ ní sákèésí gbogbo wa gbogbo ohun tọ́lọ́hún pè ní ìsìláàmù fún wa ló kó sínú pátápátá torí pé wánú àdìsá nábì ní sallallahu alaihi wasallam wípé man la yahtammu bi amri mùsùlùmí ẹnì èwù tọ́rọ̀ mùsùlùmí ò bá kàn tí ó sì dààmú pẹ̀lú ọ̀rọ̀ wọn falẹ́ sàmì hàn kò sí lára wọn ìyẹn tí nàṣíhà jẹ́ ọ̀kan nínú ẹ̀ tí ń wò pé àwọn ni wọ́n mọ̀ kí ló kè mí wọ́n lè máa balẹ̀ jẹ́ ẹ̀ wọ́n lè máa fagbà ọgbà ọlọ́run ya nígbà tí ekúkú òun lọ̀rọ̀ ká pèpè ká fúnni níbi tí ò dáa ká sì fa látẹ̀yìn tó dáa tọ́pọ̀lọpọ̀ ògbọ́yé tí wọ́n ń kà mọ́ min islami mari tarikuhu ma láyà wípé òjíṣẹ́ ọlọ́run sọ pé ní tí ò bá kàyàn kéèyàn wọn sí kì í sọ̀rọ̀ ẹ̀sìn tí yẹn bá jẹ́ mùsùlùmí òdodo ọ̀rọ̀ ìsìláàmù kan agbandu tí ti kàn ọ̀ràn yẹn ni àmọ́ ọ̀rọ̀ ìsìláàmù jẹ́nẹ́rálì wà láì ọkàn gbogbo mùsùlùmí inú fi jẹ́ pé tí ẹ̀ka kan bá sọ̀rọ̀ àléébù sọ́lọ̀ ó ń bùkátà kí a àwọn èèyàn tí wọ́n fi ọ̀rọ̀ bọ́nítọ̀ ń wí tí wọ́n bá lágbára àbáwí tó jẹ́jẹ́ níyà jùlọ tí ìbá ṣe ìlú ẹ̀sìn tí wọ́n ti kódà nílùú tí wọ́n ti tí èsè ìlú ẹ̀sìn gan táwọn kan bá hùwà bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa fi pápẹ òfin gbé wọn pé àwọn ilé ìfẹ́ dayé rú síbọ̀ mọ̀ pé bílíọ̀nù àwọn bílíọ̀nù ọ̀hún kankan tó pọ̀ ní bílíọ̀nù wọ́n ń tẹ̀lé ẹni tẹ́ fa àbùkù kan yìí níjọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Denmark tí wọ́n yàwòrán àwòrán èrè tí wọ́n ya kankan bí èrè tí wọ́n á pè lánàá bí sallallahu alaihi wasallam wọ́n sì dákọ̀ ẹ̀ pé inú ìwé ìròyìn ẹsẹ̀kẹsẹ̀ lórílẹ̀‐èdè Saudi lé àbáfẹ́dọ̀ wọn lọ tó lé àbáfẹ́dọ̀ wọn kó ń sàbí ó sì pèsè ẹ̀ náà wálé kó tó di pé lẹ́yìn ìdí lẹ́yìn bóyá ètò bóyá ó gbàgbé ọdún àbí ọdún kan àbí jù bẹ́ẹ̀ lọ fọ́rọ̀ tó lójútùú tí wọ́n sì ń béèrè fún apọ́lọ́jì kó tó di fọ́rọ̀ yẹn lójútùú torí pé náà wé ìròyìn orílẹ̀-èdè yẹn náà ló ti jáde ìṣòro níta fẹ́fà ni pé ìjọba tọ̀hún náà dá sí i orílẹ̀-èdè yẹn sì ṣe orílẹ̀-èdè Islam nínú àdìsí ẹ̀ náà wà mọ́ lámú yóò ti wà yóò fi bì ẹni tí ò bá máa lẹ́lẹ́ kó sì máa mọ́jú náà sì hàn ní láì wà lọ́rọ̀ tó lè wà lè fi sáàbì wà lè ìmáàmì wà lè àmà ti lè mùsùlùmí wà lè sàmì hùm. ẹni tí ẹ bá ṣe pé ilẹ̀ ń sú bá ilẹ̀ ń mọ́ bá lórí wípé bó láti ṣàkóso àwùjọ níbikíbi tá àyè bá wà onítọ̀hún kì í sara ẹlẹ́sìn Islam o àdéhìsí pọ̀ tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ti ń pè wá sákìyèsí bíi pé ẹnu wa yìí ká gbìyànjú àti fi tún àwùjọ ṣe ká gbìyànjú àti fi tún àwùjọ ṣe ká sì sá fún aburú ẹ̀ inú orí tá a hàn wa tí ó kó bá wa tí ó sì sàǹfààní fáwùjọ wa òun ni ká máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run bá lódodo. tá a bá ṣàkíyèsí àwọn ànábì ọlọ́run alayhimu salatu kọ̀dínátàhó lè ọmọ mìhìm nínú sẹ́tù gàdì tọ́lọ́run fi rán wọn òun ni kí wọ́n máa wá báwọn èèyàn wọn tọ́lọ́run wọn ti sọ̀rọ̀ wọ́n sì jíṣẹ́ yẹn níbi tá a ti mọ̀ pé mùsùlùmí ó gbogbo mùsùlùmí nìyẹn kí n tó lọ síbi àwọn àyà tọ́lọ́run ti ń sọ̀rọ̀ ànábì rẹ̀ nípa pé láwùjọ wa lónìí àpèjúwe tí mo fẹ́ mú wá ni ká máa sọ wípé ànà lélẹ́yìí inú nǹkan táwọn èèyàn ń ṣe àbí tí wọ́n ń sọ àwọn tí wọ́n wá ń hùwà yẹn àbí tí wọ́n rìn lànà yẹn wọ́n mọ̀ wá bínú torí pé lọ́dọ̀ tiwọn ìgbógun ìgbó sí ni ló túmọ̀ sí èsì máa ṣàtakò ẹni ló túmọ̀ sí lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo ẹni tọ́lọ́run pè ní mùsùlùmí òdodo kọ́lọ́run pè ẹnìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ yóò sàmúsẹ ọ̀rọ̀ ọlọ́run yóò sì sàmúsẹ ọ̀rọ̀ pé mọ̀rọ̀ àmì fún mú karọ̀ ẹni ò tó bá rí tí ò nínú rí ẹ̀sìn nínú tọ́lọ́run ọba bìyẹ́dì tó bá jẹ́ aláṣẹ kó yí padà pẹ̀lú agbára ẹ̀ tí ò bá jẹ́ aláṣẹ kó yí padà pẹ̀lú ahẹ́n tí ò bá tún lè yí padà pẹ̀lú ahọ́n ó lé sí ọ̀rọ̀ ṣùgbọ́n kò lẹ́nu ọ̀rọ̀ fàbí kọ́ọ̀lì kó fọkàn kọ́. òjísé ọlọ́run bàtà lọ́lọ́wọ́ sáà sálà wọ́n ní fífọkàn kọ́ nǹkan a lè yí pẹ̀lú agbára a tún lè fẹnu sọ fífọkàn kọ́ yẹn ní ìmánì tó lẹ téèyàn bá fọkàn kọ ìbàjẹ́ kí wọ́n rí kórìíra tí wọ́n ń ṣe nínú ọkàn ẹni tí ó jẹ́ ni ọlọ́run lódodo àjẹpẹ́ kìí ṣe mùsùlùmí torí pé kò sí imani tó tún lẹ tó tún kéré sẹ́lẹ̀ yìí tẹ́nì ó wà sábà bí ìdí eléyìí àtẹ̀fẹ́ kò nínú ìmánì téèyàn bá wá pàkíyèsí pé àná lélẹ́yìí àdádálẹ̀ lélẹ́yìí ẹ̀bọ lélẹ́yìí ìyapa ọlọ́run lélẹ́yìí ìyapa ànábì lélẹ́yìí sallallahu ta'ala sallam ọ̀pọ̀lọpọ̀ kì í mọ̀ sí àtúnṣe ìwọ̀n yẹn sábà mọ̀ sí nítorí òjò táyé tó rọ̀ tàbí àmọ́ àfẹ́ kí àwọn èèyàn ha àtìgbọ́n yẹn dànù àfẹ́ kí a ha dànù. àwọn ànábì ọlọ́run alayhi salatu wassalam bẹ̀rẹ̀ látòrí ẹni àkọ́kọ́ wọn tó jòdì sí ọlọ́run nuhu alayhi salam annahu qala liqawmihi uballighukum risalati rabbi wa ansahu lakum ní sura ẹlẹ́ẹ̀kejì ayà 62 suratul A'raf ubaligukum risalati rabbi yín tá a gbé mi dìde fún ni kí n wá jí sí ọlọ́run fún yín wa ansahu lakum kí n sì ṣe nàṣíhà ìtumọ̀ nàṣíhà sì ni pé kí n bá yín sọ̀rọ̀ ọlọ́run pọ́nbélé àwọn ànábì ọlọ́run tí mò ń dákọ̀ yìí ó tún wà nù sóra míì bóyá nù sóra bóyá ní bá ka sóra tó ṣòwárọ̀ ò dáadáa ìtọ́lọ́run ti sọ wípé ẹ má sì ẹjẹ ẹ sì jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ béèrè làádà lọ́dọ̀ wọn o láwọn tẹ́ ń bá sọ̀rọ̀ mi ẹ wá oore kan lọ́dọ̀ wọn ń tá a gbé ìdìbò fún ni pé ẹ bá wọn sọ̀rọ̀ ọlọ́run torí lẹ́yìn máa jẹ́ kọ́rọ̀ ọlọ́run wúlò púpọ̀ wọ́n lè ṣe dáadáa wọ́n lè sàánú ẹ lọ́run wọ́n lè pọ́nlé wọ́n lè ṣe dáadáa sí i ṣùgbọ́n kó mọ̀ jẹ́ lẹ́yìn ní primary àdìọ́kàn tá a fi ń sọ̀rọ̀ ọlọ́run pé ah, jẹ́ kí n sọ̀rọ̀ ọlọ́run kí n lè róore wọn ìyẹn ọlọ́run ní fún wáyé náà àwọn tó rà táwọn àyè nínú alukọ̀rán pé ẹ sì máa sọ fún wọn pé láàánú sí àlékún náà lè àjọ àbèrè àjúrò àbèrè làádà lórí ẹ̀ o ẹ sì náà tẹ́ bá ti sí náà inú pàtí mùsùlùmí èfi sọ pé ẹ wá jọ́sìn lọ́dọ̀ wa come and worship with us jẹ́ kó worship gẹ́gẹ́ bọ́lọ́run ti fọ́nrán tánàbí tó ti jíṣẹ́ fún kó sì wà lórí òdodo yóò kọrí sọ́dọ̀ ìmáàmù tí ó bá ti tò ìmáàmù aláwọ̀ dúdú ni aláwọ̀ funfun ni ti síríìtì àkọ́kọ́ ni ti síríìtì kejì ni kó sáfin náà inú bí jẹ́ pé kó máa worship resort ó eléyìí lè ṣe nàṣíhà kò sí ìpeni níbi òdodo ń bì yẹn tó bá jẹ́ pé tó bá ti jẹ́ pè tán ọ̀dọ̀ mi ni ó sì máa ń ṣe kéjìmá ni ó sì máa ń ṣerú kò sí nàṣíhà kò sí ìpèpè tó tọkàn wá ń yẹn. ẹ bá sì kéèsì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà láwùjọ ẹlẹ́sìn láwùjọ ẹlẹ́sìn lónìí ìpèpè tí wọ́n fi wọ́ ọ̀yàn náà ra náà wá ṣerú sí wọn ló pọ̀ kódà ń bẹ́ẹ̀ nu olùmọ̀ tí ń kọ́ ní kéwù tọ́jọ́ pé ọmọ kéwù náà ti dàbí ọmọ tí ń òwò àbí àbí sí ọwọ́ tí ní sọ lẹ́bọ̀rọ̀ ó mọṣẹ́ àmọ́ ń bọ̀ bá yá jẹ́ kẹ́ ẹ wọ́n má sì rí pé gbèsè àti lọ ní tipátipá náà wọ́n mọ̀ sọ wọ́n mọ̀ fi èpè àti nǹkan míì àtàṣẹ wọ́n mọ̀ fi dẹ́rù bà. akéwù tán jọ́ kan lọ́dọ̀ àfáà wa àfáà wa máa ń gba pé fún wa débi wípé ẹ̀rù máa ń bà wá náà wọ́n mọ̀ sọ pé àní tí wọ́n bá ń bèrè pé sótó pé ká dájọ́ táwa gan bá sọ pé ká dájọ́ ní rárá ẹja mọ̀ kàfi ẹja kàfi yóò yẹ ilé gọlọ yóò yẹ ilé gọlọ lábàá máa kà á lọ tàbá wa kúrò lọ́dọ̀ wọn á wà lọ ní wákàtí kan àwa ti ni á wà ń bẹ̀ ní wákàtí mẹ́ta nítorí pé kò ní pọ́n wálé ká padà lọ́dọ̀ àpáta sọ pé gbọ́dọ̀ kàn yí wa àwọn ọmọ kí wọ́n bòmí wá wá lọ́jọ́ kan àwọn aṣojú kòrò mọ̀ lọ́dọ̀ àfa wa àwọn àjọba pé ó fún wa àwọn ni wọ́n sọ fún wa pé ẹ̀yin afa yìí ẹ̀ máa dúpẹ́ fọlọ́run pé owó ọdún kan lẹ́ka níjókòó kan yìí kéwọ́ ọdún kan lè kéwù tàwọn ilẹ̀ kà níjókòó kan wọ́n ní kì í fi fáwọn ní onílàákà yìí wọ́n sọ pé a mọ̀ pé onílàákà yìí àná nǹkan kọ̀ ọ̀nà ní ìlà kan àbí ìlà méjì wọ́n lè lọ́mọ pé àwọn sì ti há síbẹ̀ bá bá tó máa kọ́ wọn tán ibẹ̀ náà ó ti mọ tèmi sí ayé wọn wọn wà mọ̀ tẹ̀rù ni ilé ike ó pọ̀ nílẹ̀ Yorùbá yìí àsìkò tẹ́mi sọ̀rọ̀ yìí ọba thirty something years ni ṣùgbọ́n kò tán lẹ̀ ó sì pọ̀ rẹpẹtẹ láwùjọ tá a wà kákọ́ ní mọ̀ tí èsì pé torí tọ́lọ́hún kápẹ́ ní sẹ́sìn tí èsì pé torí tọ́lọ́hún ó fún àwùjọ yìí ara ní òjò káwùjọ yìí tó wò ní. èyí tá à ń sọ nínú tọ́pìkì yìí ni ànàsí àtà ń sọ yìí òun ni ìbánisọ̀rọ̀ tó mọ́yán lórí tó jẹ́ pọ́nbélé tí ò sí kẹkàn mí tó rọ̀ mọ́ nípa àti àfihàn ojú oyè ọlọ́run lọ anabi Hud alayhi salam ó ní uballighukum risalati rabbi sẹ́mọ̀ yìí pé bí mo ti kà níbi tànàbì Nuhu náà nìyẹn uballighukum risalati rabbi bákan náà lọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ wa ana lakum nasihun amin olùbánisọ̀rọ̀ ọlọ́run amin sura kejì náà nìyẹn o aya fifty nasihun amin olùbánisọ̀rọ̀ ọlọ́run tí ó jàǹbá àmọ́ náà ni mí ìtọ́lọ̀ fẹ́ kí ibà sọ gan-an ni mo sọ yìí. láwùjọ tòní wọn ó panabiliti àìdá fún ọlọ́lá láwọn tí wọn láwọn ń ṣe nàfíhà ara tó bá yé jẹ́ nìyẹn wọn ó panabiliti ẹ̀fọ́ lówó wọn ó panabiliti ẹ̀fọ́ lóṣèlú wọ́n tún máa fáwọn èèyàn lábọ̀ tí wọ́n bá wò wọ́n pé irú kí lẹ wá sọ fún yẹn èyí ti tẹ sọ fún pé nǹkan yìí kò sí tó burú ń bẹ̀ wọ́n á ní tẹ mọ̀ pé ipò táwọn wà ó lágbára wọ́n tún máa dìfẹ́ǹdì wọn lọ́dọ̀ aráàlú àwọn àìsàn pọ̀ bá ní tó bá fẹ́ yàwó kékeré tó jẹ́ lẹ́ẹ̀karùn àwọn ọba míì fẹ́ méje wọ́n fẹ́ mẹ́jọ ẹ jẹ́ ká bẹ́lẹ̀ náà mánéjì márùn lásìkò kan náà tí márùn ún ìbẹ̀ lọ́dẹ̀ torí kó jọba àwọn afọ́sibà àdìsẹ́ǹdẹ̀ kò sí náà sí ha òdodo mọ́ àti ẹ̀hún tàwọn ọlọ́ba tàwọn olóṣèlú wọ̀láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán rí nǹkan gbà lọ́wọ́ wọn wọn sí náà sí ha òdodo fún wọn. àfáà kan sọ fún mi wípé òun sọ fún àfáà táwọn èèyàn wá bá pé báwọn ṣáájú kó tẹ̀ jẹ́ pé ẹlẹ́bọ náà lájò tán láwọn ṣèyàn náà wípé àwọn yóyò tí wọ́n wá yìí àwọn madam tẹ́ máa wọ pátá káàkiri opportunity mi láti bá wọn sọ̀rọ̀ lọ́hùn ẹnìkan sọ fún mi wípé mo wà nínú àwọn tí wọ́n sọ fún mi níbi ọ̀rọ̀ yẹn wípé òun sì ń bá wọn sọ̀rọ̀ wípé ẹ máa jẹ́ kí wọ́n máa mọ̀ ẹ̀sìn kí wọ́n máa gbẹ́sìn yé ó ní yóò ń jẹ́ làbí ń bá sọ fún un pé gbẹ́sìn yé kí ni ọ̀rọ̀ ẹ̀sìn wọn bá wá bí mi ọ̀rọ̀ ẹ̀sìn wọn bá wá bí mi ọ̀rọ̀ ọgbẹ́ sì yẹn gan yóò lé wọn kó mi ọ̀tọ̀ ní ọtí náà pé transaction tó pa wọn pọ̀ contract kan bá wá bí ọ̀tọ̀ kò sí nǹkan kólú kan pẹ̀lú pé wọ́n ti ń lọ àbí wọ́n ti lọ. ẹni tí ń sọ̀rọ̀ yìí tí ń fèsì yẹn kàtíìbù ni ẹni tí ń ṣe kótóbà jùmọ̀ àlọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. tó ń tó nídìí ni pé ẹgbàá ẹbọ ẹ gba gbèsè ẹbọ ẹ sì gbọ́ kalẹ̀ ẹ má bá ti yín lọ. àwọn eléyìí ò tún sọ bá kìí tún sọ aláṣẹ o. gbogbo wa pé ẹ̀sìn wa di sábàbí fún nǹkan tó yẹn ó jẹ ayé ò bá bàjẹ́ àtàkì yá nù. anabi sọ́ọ̀lì alayhi ó dé anabi kẹta tí mo fẹ́ mú àpèjú yẹn wá ó sọ wípé yá kọ́ọ̀mù nínú sọ́ọ̀tù làárọ̀ ọ̀fù kan náà ìtànká yìí ni. àyà seventy nine sọ́ra kejì àyà seventy nine ẹ̀yin ìjọ mi lakọ́dé abúlágù tó kún rísà látàrọ́ bí mo búra pé iṣẹ́ tọ́lọ́run ni mo jẹ láàmù làkọ́dí láàmù láàmù lùkọ́sàm mo búra pé iṣẹ́ tọ́lọ́run ni mo jẹ o mo jẹ o ẹni tí bá ń jíṣẹ́ ẹni tí bá ń sinà síṣà tọ́lọ́run ti dá wà lónìí bí o búra fún gbogbo ayé kó ní àmọ́ wò tó ń lè búra wípé iṣẹ́ tọ́lọ́run lòún jẹ́ ṣé èkó náà fẹ́ jọ lórí ṣé èkó náà fẹ́ kérò jọ ṣé èkó náà ń pèrò sọ́dọ̀ ààrẹ ìnámẹ̀lẹ̀ àmọ́lù bìnnìyà ẹni tí ò sí jálàbí tí ó wà lọ́dọ̀ lábẹ́ àwọn olóṣèlú tóun náà ń pèpè ló kọ kìtáàbù àti súnà tó ṣe pé ń wá kò ní ń wáyè ni ọlọ́run ọba ló mọ àwọn ò mọ ṣùgbọ́n nàṣíhà òdodo nàṣíhà tòótọ́ òní pé mo jẹ́ nítorí ọlọ́run yìí àwọn ànábì ọlọ́run tọ́lọ́run yàn ní tó dọ̀ràn yàn fún bẹ́ẹ̀ náà ní ó dọ̀ràn yàn fún gbẹ̀rún tó bá jogún wọn sáàtì ló jogún wọn ẹni tó bá ti wá mọ̀ yìí lọ téèyàn bá ti lè jíṣẹ́ ọlọ́run kó má wá mọ̀ yìí lọ torí yóò jẹ́ wà báàlà yóò jálù balẹ̀ lórí láyàtọ̀ sí àná ẹni tí ò bá ti níbi sí ọlọ́run lódodo kó má yà bí ìmọ̀ tó jẹ́ tẹ̀sí Islam arabi tá a ti máa bá gbogbo ọ̀rọ̀pọ̀rọ̀pọ̀ ibi tí wọ́n ti máa tíìkì tí wọ́n nìyẹn gbogbo ohun tí à ń sọ pé kò bá mu ilẹ̀ lómi ìdìtò rẹ̀ lọ́kẹ́ o síbẹ̀ yẹn àfa àti ń gbádùn ní àfóúnjálàbí lórí o síbẹ̀ ti ń gbádùn ní torí lẹ́bù àwọn èèyàn bá wá bá wọn ìní oúnjẹ tí wọ́n jẹ lọ́dọ̀ wọn ètò tí wàá burú jù táwọn akọ̀ wọn jẹ lẹ́bọ torí ìsìláàmù fi papọ̀ mẹ́bọ ní ìdòlẹ̀ abíhá kàtà kí ọdún léyá ẹnìkan pè mí láti òkè ọya ó ní wọ́n ní kí n má wálé mi bá sì pé máa wálé màá ra púpọ̀ kan màá ra kìnní kan báyìí màá ra kìnní kan báyìí màá wá ṣe báyìí boko haram bẹ lójú ọ̀nà wọ̀láì mo ń búra pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀rú wa òun náà wá ń ṣe èméjì ń fún second thought pé à ní ẹ̀bá ní kí n bọ́ sọ́nà ní ìsìn kọ́lọ́ mọ́jọ ká mo ní àbúrò mi ti ọlọ́gọ́ náà fámìlì sì wà lógun wọn sọ iṣẹ́ ló gbé lọ àsìkò tó wà tó fi ara wọn bóyá bí ọ̀sẹ̀ ka àbọ̀sẹ̀ méjì ní tó padà sẹ́nu iṣẹ́ ni wọ́n tún ní kó wà ní pé ọ̀nà òsì dáadáa mo ó wáyé láyọ̀ ó sì padà láyọ̀ orí fóònù náà mo ti ṣàdúrà fún mo ní àwọn tí a máa ń han ọmọ ádámà ní ìmọ̀ láyé nù òye eyín tí ń sọ yẹn yóò agbẹ̀tọ́ tiẹ̀ tí ọba ṣe tán o yóò pè pé nǹkan báyìí ní òsì ránṣẹ́ sóhun nígbà tí òsì ń tòsí láti pèsè nǹkan yẹn fún un ní fi ń sọ fún pé ọ̀rá kò kọ̀ọ̀kan ó ṣe báyìí o ọ̀dọ̀ ìlà àkọ́kọ́ ò bá wà ẹ̀ tó wá wọ́ọ̀tì àgbò ọ̀dọ̀ ìlà àgbò wà ẹni tó bá wọ́ọ̀tì màálù ọ̀bẹ màálù ó wà bàbá kan ń sọ ẹni dókítà kan máa yára kan nínú ẹ̀sìn ó ní ó ní bàbá yẹn lòun ti pa ẹran more than three hundred torí kò ń sick bàbá ti débi kan ẹ pẹ̀ràn bàbá ti dé kan ibi kan ẹ pẹ̀ràn ìgbà míì ẹran dúdú ìgbà míì màálù ìgbà míì funfun báláwo ó ní ìnimọ̀ wá gbádùn ní pẹ̀lú àwọn ọlọ́run nǹkan bí àṣàṣì àti lábẹ́ àlùjọ́nù sì ń dòńtọ̀ náà àwọn eléyìí tí wọ́n fi ẹbọ wọ́n tó fi ràn lọ́wọ́ ó ní òun ó sì rìtáyàdì sí níbi iṣẹ́ ìjọba ìjọba ní tí wọ́n bá sọ pé mọ̀ọ́lù nàbàgbò ni òun ọkọ̀ ṣẹ́ẹ̀kì náà ni ẹ lọ́ra ẹ lọ́ra olóńdúpẹ́ fọlọ́run. anábì sọ́ọ̀lì alẹ́ sàlám ó ní yá kọ́ọ̀nù inni abúlásù kúmù ìsàlátà rọ́bì mo jí sí ọlọ́run ọba mi fún yín wà náà sọ àtò lákùn mo sì ṣe nà sí àfún yín ẹni pé gbọ́dọ̀ nà sí à ń jáde inú ayà yìí wà láàkín látó hibú náà sí hin ẹ̀ẹ̀kan nífẹ̀ẹ́ onínà sí hàní ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ọlọ́wọ́ ayà tí mo kà fẹ́yìn dáadáa ayà seventy nine sóra keje sọ́ọ̀lì alayhi salam ó ní wàláàkín láàtọ̀ ìbúnà nàfihìn ẹ̀ nífẹ̀ẹ́ onínàfihà ìyẹn ni mo ti má pèjúwe wálẹ̀ kan pé èéṣe táwọn èèyàn máa bínú pé eléyìí àánú ni àlẹ́bí ló sì sọ bẹ́ẹ̀ á sì mẹ́rin wá eléyìí ọ̀là ni wọn ò ṣe eléyìí àánú ni wọ́n ní làwọn máa ṣe ẹni tí wọ́n ń ṣe nàfihà òdòdó yẹn wá dẹni ìbáwí ó dẹni ìbú bẹ̀rẹ̀ náà lẹ́mọ̀ àrí tó wọ́n àjọ mọ́ pé nígbà táwọn ilé yìí rówó ń bì kan nígbà táwọn rówó ń bì kan àwọn èèyàn ń bẹ nílẹ̀ Yorùbá yìí ká mọ̀ tẹ̀ lọ sínú ìran míì wọn ò dé airport rí níbi pé wọ́n lọ kẹ́kọ̀ọ́ ń ta tó yẹ pé náà sí àwọn ìgbé lọ́wọ́ ẹnu wọn kálẹ̀ ju àwa tá a lá lọ Saudi lọ nínú àwọn bàbá bàbá tá a máa fi àdúrà fún wọn gbẹ́bọ lọ́wọ́ wọn gbé àbòsí lọ́wọ́ wọn gbé dídíà lọ́wọ́ bí wọn bá sọ̀rọ̀ ẹnu wọn kálẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ àwọn èèyàn ń páyà wọn pàápàá ń bọ̀ pé ẹ má jẹ́ kí bàbá ó gbọ́ pé àwọn sọ bẹ́ẹ̀ o ẹ má jẹ́ kí bàbá ó gbọ́ pé àwọn tún wà bẹ́ẹ̀ o ẹ dákun wọ́n mọ̀ wàláhì láàrin ilẹ̀ yorùbá yìí ẹ ti ń bẹ láyé ń bẹ láyé ń bẹ nu wọn tó ti lọ àti àmọ̀ ń bẹ nu wọn. sọ pé ìjẹ ìjẹlùmọ̀ ìjólùpèpè ó múlẹ̀ láwùjọ bí sáà ti lọ ayé àmọ́ lónìí òun náà àpótí tí wọ́n jókòó lé tí ó ń ìdílé lórí gan táwọn fi ń ṣe táwọn sì yàn gan àfáà ni babaláwo mọ̀ sọ wípé kí ẹ kí ni wàhálà yìí náà àwọn ìmáàmù yìí ń wá bí lẹ́yìn tó sì nà sí ẹ̀fọ́ yẹn ìmáàmù yìí ń wá bí ó ń gbà wá náà fún àwọn àjẹ́ ó sọ bẹ́ẹ̀ àwọn ni lèmọ́mù yìí fẹ̀yìn sí nígbà tí lèmọ́mù náà ń sọ lórí mímbà yìí pé àwọn ó sọ pé kálùjọ ni ó ń yọ ilé pa séèyàn lè bẹ̀rù àlìjẹ̀nù lọ́wọ́ ẹ̀ káwọn mọ̀ pé kèfèrí ní sọ̀rọ̀ yẹn torí pé àwọn àwọn àjẹ̀nù ó ti sọ fún yàn pé ìnáma ìdáhùn fi tìmẹ̀ tún fàlà àtàkó ní sọ́ọ̀tù ìbákọ́rọ̀ ayé ọgọ́rùn kàdí méjì ìwọ́ tó fẹ́ máa bẹ̀ wá ń tẹ́ ìtínà làwọn o fàlà àtàkó má ju kèfèrí o níbo ni nà sí ha irú àwọn eléyìí wọn ti múlẹ̀ níbo ni ó ti múlẹ̀ à ń fi àsìkò yìí ṣe àwùjọ wa pàápàá jùlọ àwùjọ ẹ̀sìn àti ń pè sákèèsí gbogbo ibi tó bá ti yẹ ká bá àwọn ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ gbogbo àwọn tọrọ kó sínú ààbò lórí sọ̀rọ̀ lọ́nà tó tọ́ àmọ̀ bẹ́ẹ̀ lọ́n fún wọn wọn báwọn lórí sọ̀rọ̀ àwọn tí wọ́n jó lórí níwà tí tí ẹ ká bá wọn tó sọ̀rọ̀ àwọn tí wọ́n ń sọ lórí lé lórí aníwà tiwa tó yẹ káwọn náà mọ̀nà tí wọ́n gbà mú wa ń tipátipá pé dáadáa lè gbọ́dọ̀ ṣe nígbà míì ẹ gbọ́ pé ah, ìjọba ń gbìyànjú àwọn tó ń gbówó fún náà kówó jẹ mo ní ẹ mọ́nà sára yín irú kan rù kan ìjọba ń gbìyànjú àwọn tó ń gbówó fún náà kówó jẹ ẹ tí wọn jọ ń pé wọn jọ pín ni ẹnìkan lè láyà tó fi tó dánrú ẹ wò lábẹ́ òdodo ìjọba ọ̀yọ́ wà náírà òun wá parí òun wá gbówó sálọ ìlú iná ló sì wà àkúlùmọ́ tàṣùmáhùn wà sátúrú lọ́ọ̀tà alẹ́ lọ́lá kún iná wọlé gbàfúrú rà fún yìí.